Mátíù orí kẹtàdínlógún. Lẹ́yìn ijọ́ mẹ́fà Jésù mú Pétérù àti Jákọ́bù àti Jòhánù arákùnrin rẹ̀ ó sì mú wọn wá sórí òkè gíga ní apá kan ara rẹ̀ sì yí padà níwájú wọn ojú rẹ̀ sì ń ràn bí oòrùn aṣọ rẹ̀ sì fún ó dàbí ìmọ́lẹ̀ sì wò ó Mósè àti Èlíjà yọ sí wọn. Si wọ́n bá a sọ̀rọ̀ pétérù sì dáhùn ó sì wí fún jésù pé. olúwa ó dára fún wa láti máa gbé yìnyín bí ìwọ bá fẹ́ àwa ó pa àgọ́ mẹ́ta sí yìnyín ọ̀kan fún ọ àti ọ̀kan fún mósè àti ọ̀kan fún èlíjà. bí ó ti ń wí lọ́wọ́ wò ó àwọsánmà dídán sì jìbò wọ́n sì wò ó ohun kan láti inú àwọ̀sánmọ̀ wá tí ó wí pé. èyí èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tirẹ̀. nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ wọ́n da ojú wọn bolẹ̀ ẹ̀rù sì bà wọ́n gidigidi jésù sì wá ó fi ọwọ́ bà wọ́n ó sì wí pé. ẹ dìde ẹ má bẹ̀rù nígbà tí wọ́n sì gbé ojú wọn sókè wọn kò rí ẹnìkan bí kò ṣe Jésù nìkan bí wọ́n sì ti ń ti orí òkè sọ̀kalẹ̀ Jésù kìlọ̀ fún wọn pé. ẹ má ṣe sọ̀rọ̀ ìran náà fún ẹnìkan títí ọmọ ènìyàn yóò fi tún jíǹde kúrò nínú òkú. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé. èéṣe tí àwọn akọ̀wé a fi wípé èlíjà ni yóò tètè kọ́ dé. Jésù sì dáhùn ó wí fún wọn pé lóòótọ́ ni èlíjà yóò tètè kọ́ dé yóò sì mú nǹkan gbogbo padà sí ipò ṣùgbọ́n mo wí fún yín pé èlíjà ti dé ná wọn kò sì mọ̀ ọ́ ṣùgbọ́n wọ́n ti ṣe ohunkóhun tí ó wù wọ́n sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà pẹ̀lú ni ọmọ ènìyàn yóò jìyà púpọ̀ lọ́dọ̀ wọn. nígbà náà ni ó yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé Jòhánù Baptisti ni ẹni tí ó ń sọ̀rọ̀ rẹ̀ fún wọn nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ ìjọ ènìyàn ọkùnrin kan sì tọ̀ ọ́ wá ó kúnlẹ̀ fún un ó sì wí pé. olúwa ṣàánú ọmọ mi nítorí ó ní wárápá ó sì ń joró gidigidi nígbà púpọ̀ ni màá ṣubú sínú iná àti nígbà púpọ̀ sínú omi mo sì mú tọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ wá wọn kò sì lè mú lára dá. jésù sì dáhùn ó wí pé ìran aláìgbàgbọ́ àti àrékérekè yìí èmi ó ti bá yín gbé pẹ́ tó èmi ó sì ti mú sùúrù fún yín pẹ́ tó gbé e tọ̀ mí wá níhìn. jésù sì bá a wí ẹ̀mí èṣù náà sì jáde kúrò lára rẹ̀ a sì mú ọmọ náà láradá ní wákàtí kan náà nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn jésù tọ̀ ọ́ wá lẹ́yìn wọ́n bi í pé. èé ṣe tí àwa kò fi lè lé e jáde. jésù sì wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni lóòótọ́ ni mo sáàwí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ bí ìwóró irúgbìn mustadi ẹ̀yin ó wí fún òkè yìí pé ṣí níhìn lọ sí ọ̀hún yóò sì ṣí kò sì sí nǹkan tí ẹ kì yóò lè ṣe ṣùgbọ́n irú èyí kì í jáde lọ bí kò ṣe nípa àdúrà àti ààwẹ̀. nígbà tí wọ́n ń bẹ ní Gálílì jésù wí fún wọn pé. a ó fi ọmọ ènìyàn lé àwọn ènìyàn lọ́wọ́ wọn ó sì pa á ní ìjọ́ kẹta yóò sì jíǹde. inú wọn sì bàjẹ́ gidigidi. nígbà tí wọ́n dé kapanaumu àwọn tí ń gba owó òde tọ pétérù wá wípé. olùkọ́ yín kì í sanwó òde. ó wípé. bẹ́ẹ̀ ni. nígbà tí ó sì wọ ilé jésù síwájú rẹ̀ ó bi í pé. Símónì ìwọ ti rò ó sí lọ́wọ́ ta ni àwọn ọba ayé máa ń gba owó òde lọ́wọ́ àwọn ọmọ wọn tàbí lọ́wọ́ àwọn àlejò. Pétérù wí fún un pé. lọ́wọ́ àwọn àlejò. Jésù wí fún un pé. ǹjẹ́ àwọn ọmọ bọ́ ṣùgbọ́n kí a má bàa bí wọn nínú ìwọ lọ sí òkun kí o sì sọ ìwọ̀ sí omi. Si kí o sì mú ẹja tí o bá kọ́ fà sókè nígbà tí ìwọ bá sì yà á ní ẹnu ìwọ ó rí sékélì kan níbẹ̀ òun ni kí o mú kí o sì fi fún wọn fún tèmi àti tìrẹ.